وآله وصحبه ومن زار على نهجه واستطاع أما بعد أدعو رسول الله وبعد الله تعالى وبعد سيفين بيد الخير وهو على كل شيء قدير يقول دعاء síbi tó wà níbi tá a ti àtọ́ká wa lọ́dọ̀ ọlọ́run eléyìí tó ti ṣe fún wa nínú rẹ̀ lọ́mọdébọ̀ mọ́ wa lọ́wọ́ ní ìdá fún owó pé à ń tọrọ ọlọ́run wọn nìkan náà ló ti ṣe ọlọ́run ṣe fún wa ìgbọ́dọ̀ àtọ́lá wọn kó yàrá yàrá gbogbo ẹni ọba wáyé bí ọba wọn pàtàkì ọlọ́run ọba láàárọ̀ ìgbà tí ọba tó bí ọ̀sán ìrọ̀lẹ́ yóò ti máa dín jọlọ ìdín jọlọ gbígbà àdúrà oní àdìkàlùkù wá káàkiri níyàn bá náà ní wá mọ́ṣáláṣí wá sí lọ́kọ́ wá sí àdúrà lọ́ọ̀rẹ́ owó dàbí ní táwọn èèyàn méjì sí wọn àti sùn wọn lọ abẹ́ ẹ̀jẹ̀ òbí rí ìmú mọ́tò bàbá yà bá bàjẹ́ rí ìmú tó ti bàjẹ́ làwọn àpólé lórí akòkúta làwọn ẹlẹ́mìí ń àpólé lórí nínú ìkálẹ̀ lórí àjákò àjá ní gbẹ̀rí ajá bó ṣe wà káàkiri àdámọ́ àdámọ́ nìyẹn. ó dá àwọn tí wọ́n láwọn ò ní gbà táwọn gbàgbé sọ̀rọ̀ àwọn nǹkan míì ọlọ́ọ̀lẹ́mì wọn ò gbà fún wọn ẹ̀jẹ̀ àdúgbìyà wọ́n ṣe ìfọ̀nà sí àkóso ìgbónú wa àwọn akẹ́nu ta àpò ìgbẹ́ni wọn gangan mà sẹ́ni tí ń bẹ láyé tó ní wọn ti ń dọ́lọ̀ ṣe ń kọ́ nígbà wọn làwọn àkànyé kristi ni wọn yọ ọdún jẹbi àwọn táwọn ọlọ́ọ̀bẹ. ṣùgbọ́n wọ́n ń jẹun níbi káwọn ọ̀sọ̀ ọ̀sọ̀ wọ́n gbà lọ́wọ́ àwọn kí sọ gbà wà wọn. láti wàá rí èèyàn ti ń dá àwọn káàkiri àwọn ní sọ àwọn ní sọ̀ọ̀sọ̀ àwọn ní orí òkè ọ̀gbọ́n àwọn tí ó ṣe náà ẹlòmí ọwọ́ ìmọ̀ wọn yóò ti kọrùn kò sí àti ti dé ní ọ̀rọ̀ àwọn tẹ̀sí bá mi kò ń pàkà pàkà pàkà pàkà síbẹ̀ àjọ ọ̀gbà wọn ti yín yàtọ̀ ni lọ kí ó àmọ́ yẹn wọ ọjà ọgbọ́n ibi ìwọ ti ẹgbà tí ló ti ẹdójú nìkẹ ní odi ọjọ́ kan ìkànnì ọmọ wa Ọlọ́run ti dà fún aláàánú tó o tó dání ìjà àbá ńlá gbọ́dọ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ máa yé ìjà ìkànnì àbá ńlá ńlá tó ti kú yẹn fún ìgbà tí àwọn ọjọ́ àwọn àwọn àtàwọn ọmọ bíi

ìwé ló wọ balùwà ẹlẹmí ló lọ lógbó o ti kó lóru lójú àjọ àlẹ lẹmí ti dánwò kò jáde ìgbẹ yẹ kó jáde kí ló fà nǹkan méjì ni lọ́rọ̀ àwọn ìgbà tó sọ̀rọ̀ lọ́rọ̀ lò ọ̀pọ̀lọpọ̀ àdúrà táwọn èèyàn ṣe sí ọ̀gbà àdúrà tí ò tí ò kó àwọn ọmọ jẹ̀ lójú àdúrà fún mi. nọ́mbà wà mọ́.

tí gàtà bá lẹ́gbẹ̀rẹ̀ gàtà mọ́tò kan bá tún lẹ́sí yẹn bá lẹ́gbẹ̀rẹ̀ ọmọ àtà ìmọ́tò ní kí n máa dé àwọn ẹlẹ́gbẹ̀rẹ̀ tí wọ́n ti ní mọ́tò àwọn na tẹ́ìwá ẹmọ́sùpánà náìwá tí yẹn bá mọ́ mọ́tò fún mi tó lè dé bọ́ọ̀gì kan èyí mà lọ́wọ́ ti jẹ́ ìjẹ̀bi rẹ̀ kó wọlé àbí ọ̀wọ́lé bọ́ọ̀lé ní ọ̀wọ́lé ní àwọn ọ̀wọ́lé fẹ́ lágùn kíláàbì dé ìlè mọ̀ bóyá náà ìlè mọ̀ bóyá tẹ́lẹ̀ àwọn kan ò ní wọ́n lè pọ̀ ń bọ̀ ńlọ mú bí ó ìṣẹ́ lórí jẹ́ ẹ̀kọ́ ní jẹ́ bẹ́ẹ̀ bójú wà káàkiri ẹlòmíì ti ṣe àìmọye owó lófò nítorí wípé owó wà lọ́wọ́ rẹ̀ ọ̀lẹ́kọ̀ọ́ tọ́gbẹ̀ wọ́n lọ ẹlòmíì bá lè pé ẹ̀mí ara rẹ̀ kó ṣe

azàmọ̀sọ̀ níbi wá ti mọ̀ ìgbà yẹn ọmọdé jọ àti ní wọn lọ ti pẹ́ pọ̀ o ó ti pẹ́ o ṣùgbọ́n azàmọ̀ wọn ká ti sọ pàtó lẹ́yìn bá ti ń fi dòwò ní sàn ẹlòmíì náà ó dún ní kókó òun mú òun mú láyé lẹ́rù gbà ó fẹ́ jọ kéré wọ́n ti kéré kan ẹlòmíì ó sì gbà mú ẹlòmíì ó lẹ̀ nìkan àmọ́ ẹ̀mí bàbá fẹ́ jọ yóò sàn wá yóò ti kéré èmi ọ̀ma yóò ti mọ̀ pé iṣẹ́ rẹ̀ bí máa ń ṣe lọ́wọ́ sọ fún wa àwa ní ti mọ̀ ń sọ àyà ìjọ tí yẹn bá wọ títóbi àyà lọ́kọ̀ọ́rá ni yóò kọ̀kọ́ jù ẹ̀ lọ. ètò mo kìlọ̀ síbẹ̀ ní pé àyà kan bẹ tí yẹn bá kà nǹkan báyìí lè máa ṣe yàn àjọ àkọ́bá yẹn bẹ tí yẹn bá ṣe ó lè bí nǹkan báyìí tí yẹn ò bá mi lọ máa nù ọ́ ẹni tí ò bá mọ̀ kọ̀ máa nù àwọn amájẹ̀mú wà tẹ́lẹ̀ tí yàn bá lò àbí èèyàn máa ń gbà anábìwá ìbọ̀wá yìí bí ọ̀rọ̀ rẹ̀ mú lọ kò sọ ní hasibi alọ́rọ̀ wà nínú ẹ̀rọ àti hasibi nìkan lọ́sọ̀ inú òtútù ẹtù wa máa wo náà tó nínà náà ọlọ́run àwọn tí wọ́n lọ ní àá ẹbí ṣe àgbàpọ̀ àwọn kóra àwọn àjọ fún ẹgbẹ̀rún àwọn èèyàn nínú ní fọ̀zẹ́ àdàbò ìmọ̀ dị ìmọ̀ ni wọ́n tó lékún sí wàkọ́ọ̀lù ṣàdùnàláhù ìpàdé ìmọ̀lẹ̀ ọlọ́run sọ fún àti wọ́n sọ jù bá kò sì sọ pé wọ́n sọ sọ sọ àwọn fún kò sọ pé wọ́n sọ àwọn èèyàn nù pé àwọn nǹkan míì láwọn torí àwọn ọ̀nà yẹn là wa ọ̀nà náà là á nà ní kéwù kò sí ẹni tó kéwù ní wa tí ò lè gbé ikú náà ti ké kò sí ń tọ̀ kò sí ń tọ̀ àánú ọlọ́wọ́n bá ní máa lé èèyàn bá ọlọ́wọ́n jọ wọ̀ fún wa wọ́n sì ha kò sọ ọlọ́ọ̀ni nù tẹ̀ بنعمة من الله وفضل لم يمسسه سوء سوء لك لم يمسسه سوء nínú ni wọn padà rí pẹ̀lú àánú àtọlá látọ̀dọ̀ Ọlọ́run pẹ̀lú ìlera rẹ̀ Ọlọ́run ní kẹkẹ tí máa ń jí aburú kọkàn ọ̀sẹ̀bà olùkọ́ àwọn ọlọ́run ọdún fagilé àbí ìmọ̀lọ́lọ́run tóbi níbo láti rí ibù láwọn ibi làwọn náà fi rí ju abùkù bẹ̀ ibẹ̀ dáa ibi tó wà láti lọ wa. lóbi tó jẹ́ kí àwọn mọ́jẹ̀mú yẹn téèyàn bá mójútó àbí èèyàn gbà nǹkan ẹlẹ́ẹ̀kejì làwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ téèyàn bá mọ́jẹ̀mú ní condition ẹ̀kọ́ ní etiquette àwọn etiquette téèyàn mójútó torí ẹlẹ́mìí lè máa wò pé téèyàn àtọ́lá àlè mọ́jẹ̀mú àti ẹ̀kọ́ wọ́n mú ẹjọ́ lè mọ àwọn ẹlẹ́yìn mọ́ ní àwọn Yorùbá tí máa lò nínú ìṣàlàyé rẹ̀ dáadáa condition làwọn mọ́jẹ̀mú làwọn ẹ̀kọ́ ẹ̀kọ́ oyè yàtọ̀ sí ìyẹn ló bá tó jọ́jẹ́ pé àwọn yẹn wa so nǹkan méjì nínú àwọn ẹ̀kọ́ àásọ àwọn àti kọ̀ǹdíṣàn ẹ̀yọ̀kan fún ibi tá a parí ẹ̀sìn náà kámá mi ló fẹ́ nínú ẹ̀kọ́ gbígba àdúrà kì í ṣe má jẹun àdúrà lè gbà láì ìtumọ̀ rẹ̀ nù tó yẹ má jẹun sí bẹ́ẹ̀ yẹn ṣàdúrà àdọ̀là kò ní gbà tàbí bẹ́ẹ̀ yẹn tí wọ́n ní àjọ àkan ajẹ́bí iná ni èèyàn tẹ̀lé mọ́jẹ̀mọ́ ẹ̀ ní ìlọ́gbà àdọ́mi ọlọ́run bó kùnà lọ́wọ́ ṣùgbọ́n nínú àwọn ẹ̀kọ́ tó dáa fẹ́ni tó fẹ́ ṣe àjọ àkùn ní kì í sọ̀rọ̀ àyàn oníkágbé èèyàn mọ́ gbà ó òun ni wọ́n sọ́kù alàdìjá èèyàn tẹ̀bìlà kí èèyàn kọ́jú sí kíbla nígbà tó bá fẹ́ ṣe àjọ àkùn kò sínú mọ́jẹ̀mọ́ àjọ bí yàn kọjú sámà ọlọ́run lè gbàdúrà bó kọjú sílẹ̀ ọlọ́run lè gbàdúrà rẹ̀ ìgbà tá a sún ọlọ́run ọba ju ìgbà tá a wà ní polisi rẹ̀ lórí o ẹ rí i pé àga ẹgbẹ́ ti gẹ̀ẹ́dẹ̀ ni àkọjú sí kíbla àyàtọ̀ kíbla ń gbà ti dojú síbẹ̀ ẹ̀kọ́ síbẹ̀síbẹ̀ àdúrà ò gbà mo rò pé kẹ́lí ṣùgbọ́n lára àwọn bákan náà ni wàkánà aláàtọ̀ ààrọ̀ fíyàn wà lórí ìmọ̀ra ìyẹn ní àgbé èèyàn ọmọ gbà bọ ara ẹ̀kọ́ ṣíṣe àjọ àjọ sálàyé rẹ̀ pé tó bá máa pé nǹkan bá ń gbé fúnkẹ́ láyà ẹgbẹ́ ọmọ tó kú ọ láyà tó bá sí rí ọ bá nìkan ní rí ọ ìyẹn náà èyí tó bá mà nínú níbi ọ̀gá ayò gbogbo àwọn tó wà ní kọ́ọ̀sì àti ìyẹn pa àwọn eléyìí àjọ ààrẹ ní gbà kì tọ́lọ̀ wọn bọ́ bá ọ lóko torí orí ẹ̀kẹ́ ẹ̀jẹ̀ wà ó ẹ má jà ṣe o a ah, kíni ẹgbẹ́ lájọ ààrẹ kí n lọ mọ́tò tó ti kọ́lé ńláńlá tó bá sọ bá àwọn má o rírí ayé àti gbígbà àjọ

tó ajẹ́pàdé àtúntẹ̀ nígbà i sùn lọ bí ìsì àtúntò àmì kan àwọn èèyàn máa ń bí èèyàn máa fi kí ni mẹ́sọ́mẹ́ǹtì gbígbà àgbà wọn ọ̀hún àwọn èèyàn míì ni wọn ń fọ́ báńkì wọn sì ní hmm, dídìdìdì owó lọ́wọ́ sábà àwọn ọlọ́gbà àwọn èèyàn máa ń jẹun pẹ̀lú ìlú àgbà kìí máa bí tó bá fẹ́ sùn ibi tí ó sùn tilẹ̀ bá sùn yàrá ilé yìí sùn àbí ilé yìí kò má bí tó sùn tẹ́lẹ̀ mi ọ̀bá gbé sùn kìí sẹ́gbẹ́ kò lè sùn ẹ̀yìn kan wò kọ́kọ́ ṣé gidi láì sí sí gidi rẹ̀ kò lè sùn láì láì ló gbé sí gidi gidi pẹ̀lú ibi tó ti àbáwọn ibi tó dáhùn ìyẹn ni wọ́n mọ̀ ọ̀rọ̀ tẹwárí ara mọ́jẹ̀mú lélẹ̀ ìgbà gbẹ̀yìn ẹ̀ wà rọ́pà rẹ̀ lẹ́yìn ìlọ̀wọ́ ìta kéèyàn máa tẹ́wọ́ fún ìbá fún rí ìgbà tí àdìgbò ní bàbá wa fẹ́ẹ́ ń bẹ̀rẹ̀ tíyàn bá tíyàn máa tẹ́wọ́ tíyàn bá ń ṣàdúrà ara tí máa ń ṣe sábà fi gbígbà àdúrà nítorí ọ̀rọ̀ bá lè bá Muhammad sallallahu alaihi wa sallam inna Allaha hayyun ọlọ́run ọba tó dá wa ó ní ti ó ní ti kàrí ìlú ọlọ́rẹ̀ ni ọba ọlọ́rẹ̀ ni ìsáàlì mìíràn àbùkù ní máa ń tijú ẹni tó bá jẹ́ òsìn ẹ̀ ló ti tọ́. ìlà rọ́pà ile ìyàdẹ́ yìí tó bá tẹ ọwọ́ rẹ̀ méjèèjì sọ́nà ẹni ọba tẹ́wọ́ sọ́nà tó bá ká lóko ó sì nǹkan ní ìjọ bí mọ́fò ni. ara máa ń lò sábà bí tẹ́wọ́ bá ń bá nínú rẹ̀ ọlọ́run gbà kó wá wa náà ọlọ́run gbà. lórí sáájú tó bá ní kí àtìmọ́lẹ̀ rẹ̀ láti èméjì ẹni bá fẹ́ sàdó àkọ́bẹ̀rẹ̀ pẹ̀lú ara rẹ̀ kọ́ bá ti tẹ̀lé mi ẹni tó ìrì òwà pé ní kọ́kọ́ mọ́tò àdó àfẹ́lú mi tó kó ti tara rẹ̀ àgbékà rẹ̀ ní ni a máa ń pe èméjì lọ́lọ́hùn yá kọ́ sí ibi ìbáàdú àṣọ yìí wàhálà alẹ́ ẹ̀kọ́ tó wà mẹ́rin ọlọ́run kó gbàdúrà kàkó wa ìfowópamọ́ yẹn dáadáa. هذا وصلى الله على محمد وآله وصحبه non c'è qualcuno